الله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا وشفيعنا محمد محمد عليه أفضل الصلاة والسلام وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó kọ̀ fún Ọlọ́run. ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ ìkẹ́ àtìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ma àtìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn ará ilé àwọn sọ̀hábà àti gbogbo wa náà tí à ń tẹ̀lé lánàá wọn. títí di ọjọ́ ìlédè alkiyama abẹ́lọ́ Ramadan 1447 bí ó ṣe ń lọ ó di méje léni nígbà tá a bá túnmọ̀ abẹ́lọ́ àwa tí a bẹ̀rẹ̀ ọlọ́njẹ́ àjọ parí ẹ̀ gbogbo àwọn nǹkan tá a ṣe tá a fi rí ìyọ́nú Ọlọ́run ọlọ́run jẹ́ ká rí ṣe gbogbo tá a máa ṣe tí ó fàbínú ọlọ́run ọlọ́run má jẹ́ kó rọrùn fún wa. àwọn àyà tí a fẹ́ tú láàrin òní ọ̀la àti ọ̀túnla àwọn àyà tó ní ṣe pẹ̀lú tawhid Islamic monotheism àwọn àyà yẹn la fẹ́ tú àwọn nǹkan tó wà nínú àyà yẹn pọ̀ kódà ọ̀dá pé ijọ́ mẹ́ta yẹn máa tó ṣùgbọ́n a gbìyànjú àti sọmaráìsì ẹ̀ kọ́lọ̀ ọba àlekè ọlá kó jẹ́ agbágbọ́ yé àwọn nǹkan tá fẹ́ sọ. Suratul Maida Quran chapter five láti verses seventy two òun la ti fẹ́ bẹ̀rẹ̀ suratul maida quran chapter five àwa fẹ́ mọ̀ láti verses seventy two ọlọ́wọ́ bá ní làkọ́dí kàfárọ̀ lẹ́bí nàkọ́lù inna Allaha wà lè máa sí ẹ̀rù mo fẹ́ kí kálukú wa ká fi ara balẹ̀ gan àwọn masail àwọn issues tá a fẹ́ yọ jáde nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí ó pọ̀ gan a máa wá yọ díẹ̀ díẹ̀ abẹ́lọ́ kó tọ́ wa sọ́nà. ọlọ́run làkọ́dí káfọ́rọ́ lẹ́bí náà kọ́ lù inna Allaha wal masihu ibnu Maryam wa qala al masih ya bani isra'ila a'budullaha rabbi wa rabbakum إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين àmúṣọ sẹ́rí ayé alákọ̀ọ́kọ́ yìí nìkan ọ̀rọ̀ ńlá ló wà bẹ́ẹ̀ màá dẹ̀ fẹ́ kí kálukú wa àwọn ambiguities àwọn doubts kan bẹ tí àwọn Christians máa ń create mùsùlùmí mi náà tí ọba wa gbọ́ kúrá yìí kò wá ní ìmọ̀ pé ọlọ́run sọ̀rọ̀ jésù nínú kùránì alayhi salatu wassalam so ráwa muslims àwa ò ní problem pẹ̀lú jésù anabi isa ni jesus ìyá rẹ̀ ni mariam ni mary ọmọ tèmi mọ́sọ́ ni mariam ọmọ mi obì ọ̀njẹ́ mariam mary àìmọye lásọmọ wa ní Ìsá àbú Ìsá àwa ò ní problem tán bá dákọ ànábì Ìsá kí la tún máa wí àléyìn sọláàtù wà sàlámù lànà fọ́ríkú bẹ́ẹ̀nà àhàdé ní rúsùlì àwa gbà pé gbogbo ànábì ọlọ́run kí ni wọ́n their brothers wàláì ọmọ ìyá ni wọ́n wọ́n èso ọ̀tá They all preached Islamic monotheism. nke ẹyọ kan ni gbogbo wọn sọ wàlàkọ́dí bàáfúná fi kulli ummatin rasula àní ẹ̀bùdù lọ àwa jìtẹ́lẹ̀ tọ́gùt. ọlọ́run bá ń sọ ọ́nù suratul Nahl ọlọ́run ni wàlàkọ́dí bàáfúná fi kulli ummatin rasula. nínú gbogbo òjò kọ̀ọ̀kan nínú gbogbo òjò kọ̀ọ̀kan a ti gbé dìde rọ̀ṣúlá ànábì kan ànábì yẹn wá rè kí ni sẹ́tà ní ṣe àní ibùdó ńlọ́ha yóò máa sọ fún wa pé ẹ má sìn Jésù ẹ má sìn Mósè ta ni kẹ́ ẹ má sìn ọlọ́run tó dá Jésù tó dá Mósè alayhi salam àwọn ọmọ ṣàdúrà fáwọn ànàbí ọlọ́run torí wọn èso ọ̀tá wa ìgbà tí gbogbo àwọn ànàbí ọlọ́run yìí ká ń ṣàlàyé pé ọlọ́run ni ká máa sìn àwọn kan wá mú àwọn ànàbí ọlọ́run kan wọ́n wá fún wọn lóókọ tí èsì tiwọn ìròyìn tó jẹ́ ìròyìn àlọ́kọ́ọ́líkù ẹni tó dá wọn tí í ṣe Allah wọ́n wá gbéròyìn ọlọ́run lé wọn lérí àdánwò yẹn náà dáàrin àwa mùsùlùmí àwọn kan mú ròyìn ọlọ́run wọ́n wá gbé lórí ṣéèmù pèsè àwọn tó bá ti fẹ́ kọ́ lọ́wọ́ fún ọlọ́wọ́ o bàbá nìyá sí bàbá nìyá bàbá nìyá sí bí bàtà ń pè ya Allahu àwọn kan kan tó pè ya Allahu wọ́n ti lè pè ní ya sùgbà 100 lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó ti kọ́ṣàn wa látàtúrú ní ẹ̀yìn èèyàn ẹjọ́ rí ìyẹn ọ̀fà kó ẹ máa ń yìn mí do not overpraise me nínú Islam èèyàn lè sọ dáadáa tá a bá máa ń pẹ nìkan ṣùgbọ́n a yẹn jù késùn ọmọ ṣe kí ni o kọ́mọ lọ wọlé sóhun náà láàbí ah, àtàwọn àti àsìgá òsùn ni wa kẹ́lẹ́gbẹ́ àpàlẹ́ àwọn sáàsù wa tẹ́wé bá wà láì sí wábìlà ìwòlíì ni wọn mo lè fún unit mẹ́ẹ̀ẹ́dógún tó fi jẹ́ wòlíì òun náà mo rò pé ah, àti wòlíì lèmi tá à ń sọ fún ọ pé wòlíì ni ọ ìtẹ́ni yẹn mọ̀ nípa ààrẹ ló ń sọ wàhálà ìtọ́lọ́ ń bá jẹ́ orí àwọn aburú mi tó ń ṣe kọ̀ọ̀lẹ́dọ̀ stars aṣọ lórí ibu nàbà wà ní síbẹ̀ ìnáyàwó yẹn dákún jọ kàbá yìí tí ọmọ rò kó wọlé ìlú síbẹ̀ náà ọmọ alẹ́ kí ó tẹ̀ nǹkan kí ẹ̀fọn lóyún ẹ̀yìn ọ̀sẹ̀ yìí síbẹ̀ ìjíwò mọ́sálásí ṣùgbọ́n àná láì síbẹ̀ yìí náà wù wà báyìí mọ̀ wá bẹ́yìí wò ni. wà láyé ṣe wòlé olórí ibu mi. ìtú wọ̀rí ló ṣe ń pọn lé àwọn èèyàn lónìí wọ́n ń kọjá ẹnu àlà ṣùgbọ́n ìtọ́lọ̀ ń gbé wá fún wa òun ni bànábì wa Ìsá alayhi salatu wassalam ọlọ́run ní làkọ́dí kàfárọ̀ sẹ́ni mo fẹ́ rọ́kálukú wa nínú nàwákídùl Islam. nínú nǹkan tó lè ba ìsìláàmù jẹ́ èèyàn máa pè rẹ̀ ní muslim wàlẹ́ ìsàbí mùsùlùmí ẹ̀ńdà rọ̀bì wàlẹ́ ìsàbí mọ́dá wàlẹ́ ìsàbí mùsùlùmí ní ẹ̀ńdà mọ́ wàlẹ́ ìlọ́dọ̀ ọlọ́run kìí ṣe mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run kìí ṣe kìí ṣe mùsùlùmí kí ni òjò jẹ́ mùsùlùmí àwọn nǹkan kan tọwọ́ rẹ̀ ẹ̀sẹ̀ tọ́jẹ́ ṣíríkù tọ́jẹ́ bọ̀ nígbà bá bá àyà ìlọ ẹ̀rí tọ́lọ̀ sọ pa ṣíríkù àwọn nǹkan kan tọwọ́ ẹ̀sẹ̀ mínà lùkú fúrì nínú kéèyàn ó di kèfèrí èèyàn lè jẹ́ ustaz ó lè jẹ́ sheikh alàlámà alimobajal alimokadam alimotọmọtọmọ nítorí ẹ pé ó nímọ̀ lóòótọ́ ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run fàwúwà kàfírùn fàwúwà máa dá ọdẹ jẹ fún ilá bẹ̀rẹ̀ àáfàá wa ti sọtàn one great imam nínú òlù sọ̀rọ̀ ìmáàmù aláǹjẹ̀nu ni ìmáàmù kí mo bẹ̀ mùsùlùmí tó bá ti ń lo jínù ó ń fi jínù àtàkì àwọn èèyàn jínù bá gbága wa jínù bá sí tí àwọn òun jínù bá parí iṣẹ́ lára obìnrin ó sàlọ àjànù yóò kù sí kèfèrí ni wàlàkọ́dé àìlèmú lamánìṣtàrọ́ wù máa làwọ fìlà àfìrọ́tì mìnàkọ́lá. àwọn tí wọ́n ń lájànù ń ṣẹ́ tí wọ́n ń ṣe àṣà sí ibú àwọn gán mọ̀ páwọn ò ní jèrè lọ́rùn àwọn ó ṣòfò lọ́dọ̀ ọlọ́run nínú àwọn àwọn ọmọ nílùú wa yìí àfa aláǹjẹ̀nù ni wọ́n wà álìmù álìmù kẹ̀bí mọ́kìmù ó nímọ̀ àfa àgbà ni ṣùgbọ́n sẹ́yìn máa ń tọ́ bàjẹ́ àǹjẹ̀nù fún onímọ̀jẹ̀mọ̀ kan tí ó fi sórí ibú ayérayé gbàgbé agbádàlú máa wọ̀ jẹ́mọ́ kéèyàn wà gbada ọ̀dà àbí ọ̀dà sọ́gbádà bàrán jẹ́ ṣùgbọ́n tẹ́ ẹmọ́sẹ́ tágbára fẹ́ ṣe ọfẹ́ kọfà kú fún ìtí òní jí ó ní òun ẹni tí ọba kírun kú ṣé mùsùlùmí ni àbí kéfì wà fọwọ́ sí ibi penis ibi private part yẹ ibi nǹkan ọmọkùnrin. Allahu Akbar bismillahirrahmanirrahim ẹ̀yin ò ní mọ̀ pé ọwọ́ kan ló gbé láyà ọwọ́ kan yọmọ wá fi pẹ́nísì ẹ̀ sí yọmọ fọ́ra kọ ọmọkùnrin tí è parí wọn ìgbà míì gan spam ọ jáde lára kódà kí nǹkan kan ọmọ jáde lára àwọn àfàǹfà Inama who are be the me, ọkàn just like any other part of the body èyí ọba lu alájẹ ṣùgbẹ́lẹ̀ ẹ̀sẹ̀ kọ̀ọ̀kan mo máa ma fọwọ́ sí nǹkan ọmọkùnrin mo wá ń fọ́ra mo fọ́ra mi ìlàlú àlàmì ìlẹ́wọ̀n gbogbo òru tí bàbá yẹn ti tè kò ṣe kí ni kò ṣe kí ni jẹ́wọ́n kò ní ọ̀rọ̀ ọmọ rẹ̀ náà wá jẹ̀ máa mú àjẹ̀nù wá yọ sí lójú oorun tí o fẹ́ máa dá bí ẹnu kó o máa rọ̀ bí òwe so o fẹ́ ká yọ ọgbà tí bàbá rẹ bàbá rẹ kò ní irun tó fi kú ohun tá a ní ọmọ ṣe ah àwùjọ mi láì bàbá rẹ ṣe mùsùlùmí kèfèrí ni àwọn làwọn bá yẹ ẹ̀jẹ̀ ó kọ́ wá ní ẹran tí máa ń pa fáwọn àjẹmọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ tẹ́ bá ti ráàfà kan kò lè mọ́tàjì ẹlẹ́ ẹ fura sí i àfọ́ òsè àdìpé gbogbo ọjọ́ Jímọ̀ àlájì ò lè mọ̀ pẹ̀ràn funfun kì í sọ ọlọ́run lọ́pàá fún un àgbogbo ọjọ́ sunday alájẹ́ òde má pa tọ́kì funfun àbágbó dúdú àbágbó tójú ẹ̀dá ń táwọn àjẹnu ní ọmọ ṣe àjẹnu ní pẹran fún yẹmútu káàfìrà yẹmútu mọ́dá káàfìrà mọ́ánìdá lè rọ́bì. àìwá mọ iye àwọn èèyàn tán láwọn iṣẹ́ kúfúrú lọ́wọ́ àwọn ó dẹ̀ máa pè wọ́n ní kíni o mùsùlùmí ẹni tá a bá wá rí pélé yìí kúfúrún bàwáhùn kúfúrún bàwáh làwọn àfọwọ́dé tàwọn ibi máa ń pè kèfèrí tó fojú hàn manifest and conspicuous acts of disbelief látàwí làlàwúwì lágẹ́rì lìkúfúrì a lè tún fún nítumọ̀ míì kọjá pé wàhálà ìkúfúrì lélẹ́yìn ṣe ìbáwọn kankan bẹ tó yọmọ ní àhà bọ́yá tó gbà lérò ni bọ́yá lè fún ní excuse báyìí no kò sí nǹkan bí ìmọ̀ ju pé wà láì kú fún mi yàrá kí mo bì kú fún ẹni tí ọba wa jẹ́ kèfèrí tá a rí pé iṣẹ́ kèfèrí ló ń ṣe mùsùlùmí kan wá ní pé ẹ mọ̀jà àgbẹ̀ ẹni tí ó là ìwọ gán di kèfèrí wọ́n nínú kúfúrù tó wá dájú àwọn kúfúrù kan ẹ kèfèrè láàfáì ìwọ tó pè yàn kèfèrè tí èbá ṣe kèfèrè ọ padà ní kèfèrè o wà lẹ́ ọbẹ̀ kéèyàn jẹ́ kèfèrè kí ìdájọ́ rẹ̀ mú wa lójú káwọn wá rò pé ah, ọ̀rọ̀ àfáà yẹn rújú àmọ̀bí kèfèrè láàpẹ̀ bí mo náà fi kì í ọ̀dà kẹfọ́ bẹ̀ kèfèrè kọ́ jẹ́ kèfèrè kẹ́ẹ̀sì máa pè mo náà fi kì àbí mùsùlùmí ọbẹ̀ tàbí kọ́ jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run kẹ́yìn tí ọkọ̀ náà islam sọ́ra di ìfìgbẹ́ ìwọ tó pe ń kéfèrè wọn padà di kéfèrè ní ayé ṣùgbọ́n ẹni tọ́lọ̀ gẹ̀ǹgẹ̀ jáwé kúfúrú lé lọ́wọ́ ọlọ́run ní lágbá ọlọ́run wá ní fọ́múlà wo ọlọ́run yẹn sọ wípé gbogbo ẹni tí bá ń jẹ́ Rashid àbí gbogbo ẹni tí bá ń jẹ́ Abdulaziz gbogbo ẹni tí bá ń jẹ́ Abdullahi ọlọ́run ìdá kọ àbí gbogbo ẹni tí kẹ́kẹ́ gbogbo ọba alẹ́ Yorùbá kékeré bá ń sọ bẹ́ẹ̀ fún ọ àwọn ọba alùsùn náà wà lẹ́ Yorùbá ìtawà mọ̀ tí èsè yọ kan tí èsè méjì tí wọ ọba mọ̀ wọn ìwọ ọmọ wọn àwa mọ̀ wọn. àwọn ọba tí wọ́n máa kéwù àwọn ọba tí wọ́n ń ṣe public lecture àwọn ọba tí wọ́n ń ṣe tẹ̀síìl kẹ́nìkan wá torí pé ọ̀pọ̀lọpọ̀ ọba tọba ní ọ̀pọ̀lọpọ̀ ọba ilẹ̀ Yorùbá kẹfìrí ni wọ́n tọrọ́nà tí wọ́n ń gbà jẹ àti tí wọ́n ń ṣe wọ́n ṣe ń rúbọ ọ̀pọ̀lọpọ̀ ọba kẹfìrí pé lórí ètí ń kiri mọ́sálásí nù wọn wọ́n rà á ní ṣùgbọ́n kọ́ ní gbogbo ọba kẹfìrí aláàfà gbẹ́nu rẹ̀ sọ̀rọ̀ ọlọ́wọ́ kì í ọlọ́wọ́ mú nǹkan wá ní pé ẹ ń bá ṣe báyìí ó di kéde jàmá kèfèrí ẹni tó lọ́n bá wá ní ó di kèfèrí ìwọ tó o bá ń sọ pé ọlọ́wọ́ máa ń sọ pé tọ́lọ̀ ń sọ yẹn mm, mm, alẹ́ fún nítumọ̀ adẹ̀lẹ́ máa yí báyìí ah, àáfà nàkàfọ̀ àlẹ́ ìka aláàtàmúta kàfírà ẹ̀rù ń bá wà kí ọgbọ́n mọ̀ lọ bú sí kéfì irú ẹ̀ ló ń ṣe àwọn mùsùlùmí kan lónìí torí pé wọ́n ń jẹun lọ́ndà àwọn Christian torí wípé wọ́n ń gba sẹ́nọ́dọ̀ bàbá aláwo ojú wa ń tì wọ́n àti sọ òdodo ẹni tí bá ń pọ̀ lọ́ọ̀ ní mẹ́ta kèfèrí ni o ẹni tí bá ń sin irin ẹni tí bá ń sin omi ẹni tí bá ń sin àpáta ẹni tí bá ń sin màálù àwọn kan ń sin màálù ní India ẹ ti gbọ́ tàwọn rí afa màálù táwọn pa jẹ tó o bá pa màálù jẹ lu ọ̀daràn ọgbọ́dọ̀ pa màálù jẹ ọlọ́run ọlọ́fẹ́ pa jọ àwọn kan ń ṣe nǹkan mìíràn tí ọ̀la sùn sí eré sí gidi ọlọ́run wá sọ fáwọn kan pé ẹ ń bá níròyìn báyìí la kèfèrí ni ẹ jẹ́ ń fún yín lápẹ̀rẹ̀ mọ̀ ń bọ̀ wá sínú làkọ́ ní kàfàrà ọlọ́run ló sọ ìta fẹ́ tù ẹni ọlọ́run bá ní dájúdájú láì ṣe iyèméjì ọ̀dájú parí ọ̀dájú pé surely certainly undoubtedly làkọ́dí ọlọ́ni làkọ́dí kàfárọ̀ lẹ́dínà kọ́lu iná lọ́à wà ní masihu bínú màríyámà ọlọ́ni ẹ̀ mọ̀sẹ̀ ìrèjì ọ̀dájú pé gbogbo ẹni tí bá ń pe Jésù lọ́lọ́run ẹni tó bá ń pe àlìmọ̀síhù tó o bá ti rí àlìmọ̀síhù bọ́lọ̀ ń ṣe lóyìnbó nù mọ́ríyámà ta ní jẹ́ bẹ́ẹ̀ Ìsá bínú mọ́ríyámà alayhi salam mo ní jọ́mẹ́ta ò lè gba tẹ̀síìrì ìtàn ayé alákọ̀ọ́kọ́ yìí nìkan ó lè jẹ́ láti jọ́mẹ́ta ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ gbọ́ yé tí bá rí básìkò tó máa kẹ́ ẹ̀ tú àwọn yòókù lọ lérè fèé. ما معنى المسيح لماذا سمي نبي الله عيسى عليه الصلاة والسلام مسيحا àwọn àfáà ní kí ló dé tí wọ́n fi ń pe Jésù ní àlìmọ̀síhù àwọn kan ní mẹ́sàáyà language wo ni mẹ́sàáyà is it English is it Arabic is it French masihu tabani masaha ẹni kéèyàn fọwọ́ pa nǹkan èyí tó rinlẹ̀ gbùlèmí fẹ́ mú torí ibi tí wọ́n lọ pọ̀ wọ́n ní ntọ́jẹ́ kan máa pàná bí ọlọ́run pàtàkì ní àlùmọ̀sẹ̀ ara mọ́ẹ́jísà mírèkù sórí nù Islam àwọn èéfì mírèkù gbé èèyàn lọ nù Islam tọ́ lọ́fà tá à ń sọ fáwọn oníṣẹ́wọ́sẹ́wọ́ nínú àwa mùsùlùmí náà pé ẹ̀yin oníṣẹ́wọ́sẹ́wọ́ yìí ẹ̀yin oníṣẹ́yìí dá ẹ sọ̀rọ̀ ayé di nǹkan ee ee ọlọ́run ní jẹ́ parí ọ̀rọ̀ yín sínú ọjà àdámà ẹ̀yin náà fẹ́ máa ṣe mérekù ọ̀pọ̀lọpọ̀ wọn wá lo àjànú wọn wá di kèfèrí wọn fẹ́ máa fi iṣẹ́ ìyanu àìfisẹ́ ìyanu pé èèyàn lọ bí ẹ̀sìn Yorùbá wọ́n ní òwe tó dáa wọ́n níyàwó tá a fi jó fẹ́ kí wọ́n ní òṣèlè sí ìran ní ó wò lọ ẹni tẹ́ ẹ fi mírèkù iṣẹ́ ìyanu tẹ́ ẹ fi fà wọnú Islam níjọ́ tó bá ń retí mírèkù lọ́dọ̀ yín tí ò ti rí mírèkù mọ́ yóò padà sí ṣọ́ọ̀ṣì irú ẹ̀ lọkùnrin kan tọ́rọ̀ rẹ̀ ń jáyàn lórí Facebook ńgbà kan ọgbà Islam ètò torí ẹgbà Islam ayé ni kìí ṣe torí Ọlọ́run ìgbà tí ọ̀wọ̀ aráyé mọ́ ọba tó àwọn chọ́ọ̀tì bá tó ní kọ́ padà àwọn ọmọ fún ní ọba tó padà àtijọ́ tó gbà Islam kìí ṣe kóró dòdò torí owó tó ń gbà fún ẹ lè fún o lè lọ mọ́ta o lè nílé o lè ní mọ́tò olówó tá ń fóun nínú Islam kò tó náà mọ́ àìtò náà mọ́ owó ọwọ́ ajẹ́ kó dídàkudà làkọ́dí káfárọ̀ lẹ́bí iná kọ́ọ̀lù iná lọ àwọn àlùmọ́sí ìrúbìnú màríyàmà àwọn àfáàní àlùmọ́sí torí pèsè ìyanu Jésù aléìsàlá ó máa ń fọwọ́ ra nǹkan láàánú ọlọ́run dẹ̀ sì kún fáyà mọ́sí àwọn tí a ní ọ̀làjọ afọ́jú ó ń jí kùdí ìyàmọ́ tó gé èèyàn bá fọ́ tẹ́ ẹ bá gbé lọ́dọ̀ ànábì Ìsá aláìsàlá tó bá ara fọwọ́ra lójú báyìí bísmìlá bísmìlá bísmìlá ojú òrìrìn padà òun náà ọlọ́run wá ó sọ nínú Kùránì pé gbogbo ohun tí mò ń ṣe yìí kìí ṣe pẹ̀lú agbára mi bí ìdílé rọ́bí pẹ̀lú agbára ọlọ́run ọba mi ni ẹni tó ya dẹ́bẹ̀ arọ tí ò lè rìn ẹ̀yin ẹgbẹ́ dọ́dọ̀ ànábì Ìsá alayhi salam tó bá ti fọwọ́ ra la arọ tí ò lè rìn yọba ṣe kiri yọba ṣe kiri ìyẹn làwọn pásítọ̀ onírọ̀ of Nigeria limited wọ́n bá láwọn náà ń lajú afọ́jú àwọn ń jí òkú dìde <laughs> lórí irọ́ wọ́n mọ̀ bí àwọn afọ́jú wà nínú ìgboro wọ́n pọ̀ lọ́jà àbá wọ́n wà bẹ̀rẹ̀ wọ́n wà láyẹ́yẹ́ wọ́n bẹ ní sáàbó wọn ò lọ lajú wọ́n bẹ ẹnìkan tó ju rẹ̀ ọ̀fọ̀ wọ́n wà ní oṣù bí agbọ́dù wọ́n àmọ́ ṣàdúrà kíkan ah! wọ́n wà fún mi àdúrà bọ́ lójú omi èpè yóò ah mo rí lọ díẹ̀ díẹ̀ ah ṣé kẹ́wàá wọ́n ṣe drama drama wá ó wà afá lórí irọ́ lásán torí pàdà bí ọlọ́run ibi kan fọwọ́ ra nǹkan kí nǹkan yẹn ó di alààyè àwọn ọlọ́run bá fi yẹn rán o nàbí ìlọ Ìsá alayhi salam àwọn afá sọ nǹkan mi ṣùgbọ́n kò sásìkò ọlọ́run wa ni làkọ́dí kàfárọ̀ lẹ́dí ìnà kọ́ọ́lù iná lọ́hà wàlùmọ̀síhù bínú mọ́ríyámà ọlọ́run ní dájúdájú láìṣe iyèméjì ó ń tọ̀hún ti di kèfèrí irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n di kèfèrí lọ́dọ̀ ọ̀lọ́ àwọn wo ni alẹ́bí iná kọlu iná lọ àwàlùmọ́síhù bínú mọ́ríyámà àwọn tí wọ́n ń sọ pé Jésù lọ́lọ́ Jesus is Lord no controversy. Ìlọ́fà should I tell you something? Mo rò pé ẹ máa rẹnu ọmọ kiri ẹ mọ̀ dáadáa. Ẹ lọ máa pa post ẹ lórí social media. Àwọn Christians wọn like ẹ. Wọn like rẹnu ọmọ kiri. You know he's a Christian. Ṣùgbọ́n mo máa ń jẹ́ oyé pé ọ̀pọ̀lọpọ̀ ń táwọn Christians ń sọ irọ́ ni. Pé ọ̀tàkùlà Jésù ọlọ́run yìí sí mẹ́ta ọ̀rọ̀ kóbìnrin obìnrin rẹ́nu wọ́n sọ̀pọ̀ tiẹ̀ mú àwọn àtìkù ẹ̀ ìgbà míì tó bá kọ àtìkù ẹ̀ ṣe bí mùsùlùmí ni a ní sí kristi a máa sọ̀rọ̀ dáadáa tí ó fi bọ́ sílá ó dàbí Michael Art. Michael Hart òun ló ṣèwé hundred the most clinical in the world history the most influential. ó fẹ́ sọ àwọn ọgọ́rùn-ún tó jẹ́ náà lapa jù ó ní nàmbà muhammadu sallallahu alayhi wa sallam and he, was a christian ọlọ́run ni ẹ̀ńtọ́ ti ní jésù lọ́lọ́run ni ọwọ́ àwọn tí máa ń dún yẹn àwọn kan nínú àwọn àfa aganu sí àwọn àfa alákùnjẹ wọ́n máa wá sọ rádaràda rédèrèdè ráhùnráhùn fún buraja lórí íńtánẹ́ẹ̀tì lórí social media ìmọ̀ lórí tẹlifíṣàn rédíò ọlọ́run pé èèyàn kẹfẹ́ àwa ni ẹ máa pe christian kẹfẹ́ ni aláṣẹjù ẹsẹ ni wọ́n ẹsẹ kẹfẹ́ ni alùlùkìtàbì ni wọ́n ṣé kẹfẹ́ rí tiẹ̀ àbí kẹfẹ́ rí tọ́lọ́run gbogbo kẹfẹ́ rí ọlọ́run ni ọ̀dà ṣé mùsùlùmí tiẹ̀ ọ̀dà ẹ ti bá ń kírun tí ń gbá àwẹ̀ tọ́gbà bí láìláì láwọn jẹ́ lọ́sílò láì sọ́lọ́ láì lọ́sàlá olówó lọ́yọ̀ sàkà ń lọ ájì ó ń ṣe tọ́lọ́ ṣé mùsùlùmí ni àbí èsì mùsùlùmí ìjàmbá ìdáhùn ṣé mùsùlùmí àbí mùsùlùmí ṣé mùsùlùmí tiẹ̀ àbí tọ́lọ́ ẹ̀dá ẹni ẹni sùnkó àwọn ọgbẹ́ bí sẹ́kẹ̀ fèrè ṣé kẹfẹ́ ní tiẹ̀ àbí tọ́lọ́ ṣé mùsùlùmí náà ṣé mùsùlùmí tiẹ̀ ni àbí tọ́lọ́ mùsùlùmí ọlọ́ọ̀ náà ni kẹfẹ́ rí ọlọ́ọ̀ náà là níjọ́ tí kan nu wọn ti máa ń sọ̀rọ̀ bá nǹkan sọ gbogbo rajà àwọn èèyàn wá ń fún lẹ́sìn pé ah, ẹni wọ́n yé ṣe kèfèrí pé áàlùlì kìtàbì ni wọ́n ọ̀dà áàlùlì kìtàbì kèfèrí tó ni wọ́n ó yẹ kó sọ bẹ́ẹ̀ wọ́n yé ṣe kèfèrí wọ́n bá tó fún lẹ́rìí ní òkúra ni. ọlọ́run ní ní sọ́rọ́tùlì bá yí náà sọ́rọ́tùlì kìíní jísù àmọ́nù àwọn ọmọ tó ẹ̀sìn bẹ̀rẹ̀ lè kéré oṣù tó lọ ni wọ́n ti débi jísù sọ́rọ́tùlì bá yí náà lámúyẹ̀ kúnlẹ̀ lẹ̀ sí iná káfà mínárì kìtàbí wàlúmúṣírì kí iná fi iná rí jà ń náà kálí ọlọ́run wá ní ẹgbẹ́ gbọ́ mi iná lẹ̀dí iná káfà rú min ahalili kìtàbí min ahalili kìtàbí kí iná ìtọ́ ní kámọ̀ sọ pé wọ́n wọ̀ náà máa gbèsè náà ti yá àbí náà ọlọ́run iná ọlọ́run náà ni ọlọ́run tó wá ní fi iná khalidina fiha ọlọ́ni ẹ̀rí àwọn alùkìtà àwọn tó ṣe kèfèrí àwọn wà ní kèfèrí tá à ń sọ yìí ọlọ́run àwọn alùkìtà àtàwọn ẹlẹ́bọ ọlọ́run gáfẹ́ lẹ́gbẹ́ Christians and Jews they are disbelievers níjọ́ tànàbí Muhammadu ti dé sallallahu alayhi wa sallam tí wọn ò ti gbàgbọ́ wọn ti kó muslim gbogbo àwọn tó wáyé ṣáájú ànàbí wọn nígbàgbọ́ bá ànàbí ọlọ́run kan ń bọ̀ làwọn ò ṣe jẹ́ kèfèrí ẹ bá wá ń sọ pé Jesus is Lord no controversy kèfèrí ni lọ́dọ̀ Ọlọ́run jama so clear ta ni wàá máa sọ bẹ́ẹ̀ lágbàáyé ẹ dáhùn ta ni wàá sọ bẹ́ẹ̀ àyè màá ti máa sọ bẹ́ẹ̀ àwọn Christian ọlọ́run làkọ̀dé káfàrọ̀ lè dín iná kọ́ iná lọ́ọ́ wà lè mọ̀ sí ọ̀bẹ ní ọmọdé náà ọlọ́run ní sẹ́yìn láwọn tó bá ń sọ wípé ànábì wa Ìsá alayhi salatu wassalam òun lọ́lọ́run jàmọ́ ẹ̀gbọ́n mi níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ gan òun kọ́ ni bọ́lọ́run jàmọ́ ẹ̀jọ̀ ẹ̀gbọ́n mi tán ti bẹ̀rẹ̀ ibi tán ti bẹ̀rẹ̀ ní ọmọ ọlọ́run ni ibo náà ti bẹ̀rẹ̀ ọmọ ọlọ́run kí lọ́jọ́ wọn pe jésù lọ́mọ ọlọ́run ẹ̀rí pé báwa náà ṣe ń pè bí àlùmọ̀sí ìgbónà máríyámà ìyá la fi ń ti sọ̀dọ̀ rẹ̀ àpè bàbẹ́ èmi àti ẹ̀ ó kọ́ta làwa ń jẹ́ ó kọ́ bàbá wa anabi jésù alẹ́ sọ́láàtù ọ̀sálà wọn à ní bàbá nínú ọ̀nà tọ́lọ́hún bá dáàyà ọ̀kan nínú ẹ̀ wà nábì ádámù kò ní bàbá kò níyà ìyá wa Hawa ọlọ́run fàyọ níbi ẹ̀fọ́ áwọ̀sì a lè sọ pé òun ní bàbá ṣùgbọ́n kò ní bàbá náà torí èyí ìfẹ́ bàbá èèyàn tọrọkọ rẹ̀ ní ànábì Ádámù ọlọ́run tó dá wọn kan látara ẹ̀fọ́ á. àwọn kan bẹ ń wò ní bàbá ara wọn lànà bíi wàá Ìsá alayhi salam àwa tá a wá pọ̀ jù àwa ní bàbá àti kéne ìyẹn lọ́lọ́run dájú ìyẹn ní bí ninety nine point something percent. ló jẹ́ pé tí ọba ní bàbá yẹn wọ́n lọ máa lè yan ọ máa lè yan torí pé èèyàn gbọ́dọ̀ ní bàbá ṣùgbọ́n àwọn tó ń sasẹ́ wọ́ọ̀kì ìgbà míì ọkùnrin mẹ́ta ló súnmọ́ kò ní mọ ta ni bàbá ẹ̀wọ́n yóò tán wéṣì lórí DNA test látara sinọ́ọ̀fù ọlọ́run ṣe wá lọ́ta rẹ̀ ànábì wa Ìsá kò ní bàbá ìtàn bí wọ́n ṣe bí bá tó ń bọ́ sínú eléyìí ọ̀tẹ̀ sí ìdílé ìtura ṣùgbọ́n sọ́márìlì ẹ̀yin sisters wa bẹ́ẹ̀ wà lẹ́yìn ìsẹ́sùn mo fẹ́ kẹ́ ẹ di nǹkan kan mú níbi ọ̀rọ̀ ànábì wa Jésù alẹ́ ìsọ̀láàtù wàsálàm sẹ́ẹ̀rọ́bìnrin tó bá jẹ́ a chaste woman ó máa wọlé ọkọ as a virgin ìwọ tó o bá jẹ́ muslim sister Lee City University mo ti ń sọ̀rọ̀ o wọ university ọlọ́wọ́ á ní ọjọ́ ẹbẹ́ẹ́dì my dear sister wàhálà ìbọ̀bọ̀ dúpẹ́ congratulations maintain your virginity till legal marriage. ṣùgbọ́n máa ń bá àyàn ló jẹ́ pé tẹ́ ẹ bá kó obìnrin yunifásitì jọ tẹ́ ẹ bá kó hundred jọ ah, bóyá lè lè rí mẹ́wàá tí ó wà vẹ́gì wọ́n wà wọ́n sì ń bọ̀ ṣùgbọ́n àárín àwọn sisters kan bá bẹ̀rù ọlọ́run adẹ̀rọ ọmọ mi ò lè mọ́ lò dáa ṣùgbọ́n ní fámìlì wọn wọ́n decent kèé yóò sì máa wọ ọkàn yìí kèé máa rìnrìn ẹ̀yà ó dẹ̀ jọ ọmọ tóun náà ní ìpanu ẹ̀mí irú wọn náà wà ó lè mọ́ lò dáa ṣì sí lè lò ṣùgbọ́n wọ́n kéré àárín ibi táwọn ọmọ odidi tó wájú àwọn oníjàgbọ́n torí bẹ̀rù ọlọ́run ni tiwọn ṣùgbọ́n ba nínú jẹ́ náà pẹ̀lú omi náà pẹ̀lú jáàbù wọ́n ti jábà lẹ́ẹ̀sọ́ ó ti ń lò jáàbù ti pẹ́ bí kọ́ máa lọ boyfriend kọ́ máa lọ night party obìnrin gidi máa wọlé ọkọ àṣẹ kí mo pè é virgin ìwọ tọ́lọ́run bá ní òwà virgin di Ramadan seven fourteen forty seven tí mo ṣe tẹ̀ sí release to university àní alákìí balila kunna tẹ́ ẹ bá pọ̀ mọ́ bá yín dúpẹ́ ẹ wá jọ ẹ tí ì sórí ire tán àfi kẹ́ ẹ má jẹ́ wọn ọjà tó bá dọ̀là kán mọ́ jà lẹ́yìn àwẹ̀ ẹ gbé fagiliti yín délé ọkọ̀ alárùbáríkà tí ó fẹ́ yín ìròyìn àwọn obìnrin olóríire ni ẹ ṣùgbọ́n ọ̀tọ̀ ọba ti lù sí tiẹ̀ rọ̀mọdán làwà ìtọrọ àforíjì lẹ́yìn ètò níyì mọ́dọ̀kọ́ nìkan kó tún rí òwúrẹ́ mọ́tì ìwọlé ọkọ̀ tó bá jẹ́ pé you are a sincere Muslim sister Allah will still pardon you and may count you as a virgin as well. yọ jẹ́ pé ètò ti ṣe tẹ́lẹ̀ kò tí ì gbọ́yé. ìyá wa Mariam kí ló fà tí ò ṣe lọ́kọ ọlọ́run fi pan lé ni jama ti wọn ọlọ́run fi ṣe ọlọ́run fi pan lé wọn ní ìyá wa Mariam ọkùnrin kankan ò rí òwúrẹ̀ rẹ̀ ẹ̀jẹ̀ tó wá sọ fún yóò sister you may still be a virgin and you are a corrupt sister you are a bad muslim sister ìwọ náà kẹwàá virgin ni ṣùgbọ́n máa lè tún ní ọ lọ́nà wo gbogbo picture ojú ara rẹ ọ̀nbẹ lọ́dọ̀ àwọn ọmọ àwọn obìnrin kan ti aládàáwò yọ sẹ́ni picture ọba àyà yọ ya gbogbo eyín rẹ gbogbo abẹ́ rẹ yọ sẹ́ni ẹ̀sọ́ kọ́nà irú ká má ti ìwojú ara rẹ náà wọ́n ti rí gbogbo rẹ ìwọ náà gbádùn bá wọn ìyá Màríyámù yàtọ̀ ọkùnrin kankan ò rí gbáyé rẹ̀ ọkùnrin kankan ò rí tán rẹ̀ ọkùnrin ọ̀fọwọ́kànrí ọkùnrin ò kíìsì ẹ̀ rẹ̀ ọkùnrin ò dì máa rí ọkùnrin ọba ní sẹ́ẹ̀sì rẹ̀ wọ́n ní tó bá fẹ́ ṣèmọ́ra ọfẹ́ tọ̀ ọfẹ́ yàgbé yóò wà bọ́ síbi tó pamọ́ sísá ìwà àtàwọn èèyàn wà kíláàsì rẹ̀ ìwọ náà sì bọ̀ sí kọ̀rọ̀ kan ó sì yà sẹ̀lẹ̀ yéèjì ṣíṣ jama kìlọ̀ ń sìn ọ̀yọ́ mẹ́gàdì ọ̀ntọ̀ obìnrin máa ń tọ̀ bá wọn you lack modest you are not modest obìnrin wà bí tó bá wà ìdè ibi tó tó lè conceal ibi tó máa fi ọ́ pamọ́ tẹ́nì kankan ò ní máa ríta rẹ ò ní rí gbáyà rẹ ò ní máa rápà rẹ kò ní rí tí ọ̀yẹ kó rí ìyá Mariam wọn ni yóò wá sá lọ bí ẹ̀yìn rẹ̀ kí wọ́n bá a rí owó ẹ̀ á obìnrin lọ dáa tó báyìí obìnrin lọ bẹ̀rù èmi ọlọ́run tó báyìí kọkùnrin kan kọ́ sá máa bá a rí owó ẹ̀ wọ́n dà ìrẹ́ ó sì lóyún ó bímọ láì tẹ̀ kọkùnrin kankan rí owó ọlọ́run fi ṣe kí ni fún owó kàràmà wonda, ìyanu ìyẹn ló fà níjọ́ tó lọ ń wá rán jìbìrí ìlú sí ìyẹn ní sọ́rọ́tù mariam ní ìfẹ́ yà kí tọ́ráwọn àyà ṣíríkù tàwọn ìdílọ́wà ní ọlá àtọ̀tọ́ lánàá sì ní sí lẹ́yìn òní kí ni tí ó wá ṣẹlẹ̀ bí ìyàwó mariam ṣe torí jìbìrí ìlú alẹ́ ìsọ́látù wassalam mo láyà rẹ̀ ti jágé yé mo dáràn mo gbé àṣewọ tó ọba jóbe ìdìdì tó ọba wà níbi ìtàn ọba ń tọ áwùjọ láì nílẹ̀ ṣe ọkùnrin yẹn gbọ́lẹ̀ ọ̀gá àárín èsè sùn ẹ̀kọ́ mi ẹgbẹ́ kẹ̀kẹ́ omi lọ́wọ́ mi lọ́rọ̀ tọ́lẹ́ẹ̀tì bíi ní àwọn ìlú àlejò níbi ìmọ̀ ó lè bí ìmọ̀kẹ́ni tọ́lẹ́ẹ̀tì tó máa ń sunkún pé asọ́kùnrin orí ta mi báyìí ṣèbí wọ́n ló ń gbé sí tiktok à ń gbé fóònù ṣàyà wá àyà rẹ̀ ọwọ́ àgbẹ̀ sí tìkì tọ́ọ̀kì pé kábọ̀ tọ́ọ̀kì já ànàmọ́ ọ̀fẹ́ wọ ọ̀bẹ̀wò ọlọ́mọ jésù ò ṣe wá obìnrin tó bá ní tìjú ẹ̀ lè máa rí píkṣọ̀ rẹ̀ online gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ́ pé píkṣọ̀ yín ṣe tọ́ọ̀sì yín sí tiktok facebook whatsapp instagram telegram tó twitter gbogbo ẹ̀ go and stop it ẹjọ́ yá wa mọ́ríyàm yá jésù àlẹ́yìn aleyhi salatu wa salam radiyallahu anha ìyá wa yìí ọlọ́run wa rán jìbìrì ìlú sí pé ó lóyún ó bímọ ọkùnrin kankan ò ní súnmọ́ wọ́n nígbà tó lọ́kùnrin ọ̀hún tó yọ sóhùn kí ni tí ó wí ìní àwùjọ bí rahmani minka nkọ́ńtà tẹ̀kíyà ah! ìwọ́ ọlọ́yọ̀ yìí àwùjọ bí rahmani minka jìbìrìlù náà yà máa sàwàdà kàwàdà ebi ẹsẹ̀ so mọ́bọ̀ ọlọ́run wá sọ kó lọ́dọ̀ mi o màlẹ́ká ọlọ́run ọba rẹ mọ jẹ́ o kí n lè fún ọ nírò òdùnnú kó ń bímọ ọkùnrin ni o ah, ọkàn rẹ̀ wá sẹ́sìn balẹ̀ ó ti ṣe àwùsù ràmánì mi ń kà mo fọ ọlọ́run ọba wọ ràmánì wá sọ tọ́ ọba dólùbẹ̀rù ọlọ́run má mi ṣe sìnà o má rí òwò o má ń tagé o má rí èpù mi o má bà mí ní sẹ́ẹ̀sì o má bà yé mi jẹ́ o má sọ mí di iye tó ti wà di fúláwà di o má sọ mí di olórí igbó o ṣèbí wọ ló ń pe ọkùnrin kọ́ wá pàdé rẹ ló sẹ́ẹ̀lì kẹ́ẹ̀lì kó múra yín ibi tó ta fún ọ dé ààwẹ̀ wá dé kálukú ti dẹni ọlọ́run báyìí ọ̀ya má padà bẹ ọmọ campus má padà bí àwọn ìwà ẹ̀sìn tó wù ú tó lẹ̀. àtàrà àwa dáadáa chastity kéèyàn ole lè kóre èèyàn jánu obìnrin ó modest ó wà pious ó wà god fearing ọkùnrin kankan orí òòyà wa mariana ti lọ bọ́lọ̀ ọlọ́run ẹ̀jẹ̀ olóyún obìnrin kódà ń bọ̀ fẹ́ bí jésù ara ní báwọn obìnrin ṣe máa ń nira tó bá bímọ ìyá wa nira gbogbo ka ọ̀jẹ̀ ni ìtújẹ́ ká máa pè ní àlùmọ̀sí ẹ̀fùn gbòòrò bẹ́ẹ̀ ti máa bá wọn kò ní bàbá iṣẹ́ ìyanu tiẹ̀ tó bá ti fọwọ́ kankan àlàáfíà ṣe kí ni o àlàáfíà ti dé ìyá rẹ̀ wá ní ìyàwó amọ́ríyàm ara àwọn ìyàlẹ́ àlùjàn náà ara àwọn obìnrin tí wọ́n lè dìlà àlùjàn náà ìyàwó amọ́ríyàm wa ọlọ́run bá ní sàlékún ọ̀kẹ́ fún yàwó ọlọ́run wa ní làkọ́dí káfárọ́ lẹ́dí iná kọ́ nínà lọ́wọ́ ìmọ̀síwò bínú mọ́ríyàmà ọlọ́run ní dájúdájú èfèrí ló ń tọ̀ gbogbo ẹni tí bá ń sọ wípé Jésù òun lọ́lọ́run ẹ bá ti lè pe Jésù pé Jesus is Lord àwa bí pé ẹjọ́ ṣètùmọ̀ ntẹ́jọ́ sọ pé ìgbà tó pé Jesus is Lord báyìí èmi fi ń ṣe wá sí ní àná ṣé ẹgbà tẹ́ sọ pé ó ní mo gbà bẹ́ẹ̀ mo gba Jésù lólúwa tó ní bàbá mo gba Jésù ní olúwa àti kéde wà lọ́ọ̀ì ó ń tọ̀ di hundred percent kò di ninety nine point nine ó di kèfèrí ní kí mo bè mọ́ hundred percent ìwọ tó o bá ní ninety nine point nine ní kò hundred o tún ní problem lọ́dọ̀ ọ̀nà afa kí ni ìtumọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ wà láì Jésù lọ́lọ́ ó rí i pé wọ́n máa ń wo àwọn Christians ọ̀rọ̀ dàrú máa wọn lójú mo ń wo fídíò bíi kọ́mẹ́dì kan tọmọ ìyá kan sẹ́ǹdì sí mi fídíò yẹn make sense nígbà tí kan sọ wípé Jésù lọ́lọ́ ọwọ́ bíi pé who is Mary only Mary is mother of Jesus that shows God as mother ajẹ́pọ́lọ́ ń níyà onírara who is Jesus only Jesus is Lord but they gave birth to Jesus now that shows they gave birth to Lord ẹni tó bi ọ̀rọ̀ dáhùn náà pásítọ̀ okay Jesus was crucified wọ́n kan Jésù máa gbélé ó ní yes wọn ò sì kan Jésù máa gbélé nínú Islam that shows nígbà táwọn máa gbélé somebody was ruling the world Jesus is not in love. ó ní no Jesus is not àwọn gẹ́gẹ́ bí wò nídìí kùránì àtàdís ìbéèrè ọpọlọ ni ṣùgbọ́n ọ̀rọ̀ máa ń dàrú máwọn christians lọ́wọ́ ó sì ní jésù lọ́lọ́run ọ̀dà ìbéèrè kí lójúṣe ọlọ́run ṣé jésù ní darí ayé àtọ̀ tó o bá ní jésù lọ́lọ́run wọ́n bí mary ni kí ó tó bí jésù ta lọ́lọ́run tó ń darí ayé àbísọ́lọ̀ ń pọ̀ ni jẹ́wọ́ ẹ̀ bá mi lọ ní ókè bàtà ẹ̀ lẹ́ka jésù máa gbélé ewu ẹ̀ ló jí dìde ń jọ ọmọ ẹ̀ ta ló ń darí ayé ta ló jésù dìde padà fátẹ́kù ló di àbílẹ́tọ̀ àbọ́lọ́hún mi jẹ́mọ́ sóye ọwọ́ ni ọ̀dà jésù tó lọ́lọ́hún ọ̀dà mọ́jà àfàwàlà ọ̀yá jẹ́ àfẹ́wẹ̀tì àlùmọ̀báàlà èmi ní jésù èso ọlọ́hún ìwọ lọ́lọ́hún ọ̀dà tọ́ba jásípọ̀ lọ́hún ní jésù èmi tí mo ní èso ọlọ́hún kọ́rọ̀ mi ọ̀ dàrú kí n for one oh one percent sọ pé pé làṣẹ fúnra wa ọ̀dà ìwọ tó o ní Jésù lọ́lọ́run èmi ní Jésù èso lọ́run tọ́ba wa já sí pé lódodo Jésù èso lọ́run tí èdè èso lọ́run wà láì ọ̀dà mi lójú hundred percent Jésù èso lọ́run ìwọ tó o wá lọ́lọ́ ni ọ̀rọ̀ rẹ̀ ọ̀dà àgùnbalẹ̀ kó o ṣòfò ọmọ dàáfọ̀ káwọn àwọn ọ̀la wa lé pé fún mọ̀nà bùtẹ̀ yìí fànájì àlá àlẹ́ta lọ́yì àlálùkà bíbí ẹni tí bá ń parọ́ kó ṣòfò ọwálà ṣépè fún àṣépè fún ṣèpè tó ń sọ dọ̀ lójú ajẹ́pẹ̀ tó ń sọ tó bá dọ̀ lójú jẹ́ àwọn ará wa lépè máa gbọ́ ẹnìkan fóònù tí mo mú dání èmi ni mo ní èmi ni mo rà ẹnìkan wá ní tòun ni mo ní àọ́dà àwa fẹ́ni kẹta ó ní ká sọ ókọ mẹ́wàá tó ń bẹ́ńbẹ́ gbọ́dẹ̀ sọ wọ́n bá rí bẹ́ẹ̀ ìwọ́n ní kí wọ́n sọ ókọ mẹ́wàá ó ní òlé rántí àáfà ìlú ni fóònù ọ̀dà ẹ̀wọ̀ wọ̀sáàpù ẹ̀ sọ èèyàn méjì tọ́ wọn bá chat èmi sọ wọ́n rí bẹ́ẹ̀ ìwọ sọ ò ní èmi mọ́sá ní fóònù àwa ni ọyẹ ìjà ṣe pé ọwá ló lè ṣe pé àjẹpọ̀ kúrò ni ọ. jẹ́wọ́ àkínní ọ àní Jésù èso ọlọ́run wà láì kì í sọ ọlọ́run ẹ̀rù olóòdì kí tó ń sọmọ ọlọ ọ̀nà míì tá a tó lè lò ní bí ọ̀dà gbò tí lọ́lọ́ ní jésù ọlọ́ọ̀dẹ̀lẹ̀ tó lágbára jùlá yàtọ̀ jésù ó wà pẹ̀lú rẹ̀ ọba ní àná jésù ojú ọ̀dà afọ ọlámi jésù ojú osoríire ọlámi ọlọ́run ní jẹ́ osoríire ọlọ́run ní jẹ́ ọ̀dà afọ ṣé bó ní jésù lọ́lọ́ ìṣépè yóò tún láǹṣẹ́ jẹ́mọ̀ sẹ́ni kọ́ yàtọ̀ àbí ọ̀yàtọ̀ aláì ọ̀yàtọ̀. ẹgbà tí lè sọ Jesus is Lord and he believes profoundly in that concept. òun tọ̀ jẹ́mọ̀ kí lọ́lọ́run wá bí kí lọ́lọ́run pé kèfèrí ta ló pè kèfèrí Allah. ọlọ́run wá ní wàkọ́ ọ́ làlùmọ́sí rẹ̀ ẹ má jẹ́ tí kú ọbẹ̀ wọn. àáfàá ni ẹ tún wọ àyà kùránì gangan ní suratu Maryam nígbà tí wọ́n bí Jésù alayhi salatu wassalam ó ní ìní abidullahi ta ló sọ bẹ́ẹ̀ ta ló ń sọ̀rọ̀ bí ọlọ́run gbé ọ̀rọ̀ Jésù àánú kùránì nígbà tí ó sọ̀rọ̀ ní kékeré sódìé nígbà tó ń pe ìyàwó amọ́déyàmọ̀ ló ń sìn náà wọ́n ní aṣẹ́wó yàmọ́ ṣe bí ẹni ọlọ́ aṣẹ́wó fò ó ń sìn náà wọ́n wá ń pe rẹ̀ lẹ́ni ọlọ́mọ ló ti lóyún tó fi bí Jésù Jésù wá sọ̀rọ̀ nínú àwọn ọmọ kéékèèké àwọn àáfàá kọtíra lórí ẹ̀ àwọn ọmọ kéékèèké tí wọ́n sọ̀rọ̀ níjọ́ tí ó yẹ ká sọ̀rọ̀ ó dẹ̀ nídìí tí wọ́n fi sọ̀rọ̀ ara wọn lànàbí wa Isa alayhi salam jésù wá ń sọ fún wọn pé màmá mi ò kì í sọ nísìnà màmá mi ò kì í ṣàṣẹ́wó kì í ṣalágbèrè obìnrin ìní abídùnlọ àtàníyàlùkìtàbí wàjàálà ní nàbìyà wàjàálà ní mùbárọ̀kánì àyìnà máa kún tù wá àwòsọ ní ibi sọlá àti wá zàkà àti máa dùnmù tù háyà. a ẹ̀dá sábà ń bèrè láyé wàláì jésù tó sọ̀rọ̀ ọ̀run ó ní ìní abidullah èmi ò kí ń ṣe ọmọ ọlọ́run mi ò dẹ̀ kí ń sọ ọlọ́run ìní abidullah èmi tẹ̀ ń wò yìí ẹ̀rú ọlọ́run ọba ni mí àtàníyàlì kìtàbà ọlọ́run ọba yóò fún mi ní tíra wájà áàlà ní nàbí iṣẹ́ yóò dẹ̀sẹ̀ mí lánàbí wájà áàlà ní mubarakan sẹ́ẹ̀rí ọlọ́run tó ṣe mí ní ọmọ tí ó jẹ́ ọmọ oníbùkún ọmọ ológo ọmọ alálùbáríkà níbikíbi tí ń bá wà ọlọ́run wá sàsọ́ọ́lẹ̀ fún mi kí n máa kírun kí n dẹ̀ máa yọ ṣàká tí n bá ń bẹ láyé tí mo lówó lọ. jama ta ni ó sọ owó tá à ń sọ yìí ọlọ́run bá ń gbé wá ní ara tí jésù sọ níjọ́ tí o ti yẹ kó sọ̀rọ̀ ọwọ́ ajẹ́ká ni pé ìyá rẹ̀ kìí sọ ń sìn náà. àáfàá ní òtún tí ìtàn sẹ́yìn rí àwọn tí wọ́n ń pe jésù lọ́lọ́run yẹn a níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ń pe Jésù lọ́mọ Ọlọ́run kí náà pe Jésù lọ́mọ Ọlọ́run jama kí náà pe Jésù ọmọ child son of God kéèyàn tó wá pè nìkan lọ́mọ Ọlọ́run gbólóhùn tó burú ni tọ́lọ́wọ́n bá ń sọ fún wa wípé takádù sàmáwá tù yàtàfà tọ́rùnà wàtà ń ṣàkólà àwùjọ wàtẹ́kìrò jìbà ló hà dáa. abẹ́rẹ́ èèyàn ọmọ tọ́lọ̀ sọ́nu sọ́ọ́tù mọ́ríyámà ni à ń rahmani wàládà làkọ́díjì tó ń ṣàyà ìdá. jama wàhálà ìkéyìn ó gbéyàn lọ́wọ́ ọlọ́run ọlọ́run ní sánmọ̀ ó sì fàyà pẹ́rẹpẹ́rẹ ilẹ̀ dẹ̀ máa rí máa yín lẹ́sìn torí pé ẹ̀tọ́ pé nìkan bí ọlọ́run bímọ. nígbà wa níbẹ̀ ọ̀dà jésù ìsọmọ ọlọ́run òun gangan lọ́lọ́run ẹ wo zero plus zero plus zero lọ́dọ̀ kírísítẹ́nì one million lọ́jọ́ one plus one plus one plus one ó tún jẹ́ one màá sì wọ́n gan fíìlì ọlọ́run wa sọ fún wa pé ẹ̀dí ó yé yín o gbogbo ẹni tó bá ti lè pe Jésù ní ọmọ Ọlọ́run gbólóhùn tó sọ yẹn tí ẹ bá ṣe pé mi Ọlọ́run ọba ń ṣàánú yín sán máa yálé yín lórí ilẹ̀ máa gbé yín mi wọ́n bá tún ní kéétì ẹ sọmọ Ọlọ́run Jésù gan lọ́lọ́run jama sẹ ti another stage wọ́n padà gbé Jésù débi marutabatulu olùhìyà ibi ẹni tó yẹ ká máa sìn wọ́n bá sọ Jésù lọ́lọ́ ìyẹn la ṣe ń sọ fáwọn mùsùlùmí tiwa náà wọ́n ó gbé píkṣọ ṣé Ibrahim Niyas wọ́n ó gbé sáyà àbí fọ́tò ṣé Ahmadu Tijani wọ́n ó gbé sáyà jama ẹ gbọ́ mi dáadáa ẹlòmíì ó gbé síwájú tó bá ń ṣàdúrà táwa náà bá ṣọ́ra ọ̀rọ̀ wa ò di kú fún mi ọ̀rọ̀ wa ò di kí mo tó di kú fún ẹ wo bí àwọn náà ti bẹ̀rẹ̀ ọmọ ọlọ́run padà pé lọ́lọ́ ìwọ náà ní wòlíì ní sẹ́wò tó bá yá òkú sẹ́wò rẹ̀ lọ́lọ́ pé ẹ bá fẹ́ bímọ ọ̀dọ́ sẹ́wò ni ó ti lọ tọrọ ọmọ ẹ bá fẹ́ kẹ́mi òun ogun ọ̀dọ́ sẹ́wò ni ó lọ èyí ó di kèfèrí o ọlọ́run wọn ṣe wá ní kèfèrí so làwọn àfáàsì máa ń ní ká sọ́ra fún atẹ́kùdíìsì jama àkìlá pé ká máa sọ pé nìkan lọ mọ pé àwọn àwọn àwọn tó máa nù kò sẹ́ni tó máa nù wà kúlù bá ní ádámù ọ̀kọ̀tọ̀ gbogbo wa lẹ́lẹ́sẹ̀ wà kọ́rù lọ́kọ̀tọ̀ yìí ná àtàwọn àbú ṣùgbọ́n tó lóore jùlọ ẹlẹ́sẹ̀ òun lẹ́ni bá ń túbà ọlọ́jà ni wọ́n á túbà o. wà kọ́ ọ́ lálẹ́ mọ́ sí ìwù.

ọlọ́wọ́ bá tó wá ń bọ̀rọ̀ ọlọ́wọ́ ni abẹ́ ẹ̀wà tó máa wù ìmọ̀ ẹ̀ èmi mọ̀ pé anábì yìí sá òun kọ́ ló ní ká kó òun lọ́lọ́ àbọ̀mọ̀ ọlọ́ wà kọ́ lálẹ́mọ́sẹ̀ anábì yìí sá bùnà Maryam aleyhi salam òun gẹ́ wá ń sọ fáwọn ọmọ Israẹli ó ní yábà ní Israel ẹ̀yin Israelites etí yín mélòó ń bolẹ̀ wá ẹ̀yin ọmọ Israẹli ah èmi wí tèmi o ojúbùdú lọ́à ẹ má ṣe èmi jésù o ẹ má ṣe màálù o ẹ má ṣe àpáta o ẹ má ṣe omi o ẹ má ṣe ọ̀ṣun òṣogbo o ẹ má ṣe òkè ìbàdàn o ta ni kẹ́sẹ̀ jama ojúbùdú lọ́à rọ́bì wa rọ̀bà kùn ọlọ́run tó dá mi tó dá yín ni ẹ máa sìn ta ni ká máa sìn jẹ́mọ́ àwẹ̀ tá à ń gbá ìtàlágbà àwẹ̀ fún ẹwọ́n tábìlẹ̀ bàbá bílọ́ní àkànbàdàn bàbá fìdí bàbá fìdí àbí akadé àbí nǹkan àwọn èèyàn ti ń ṣe ààrẹ jù bàbá bá ní ọlọ́run bá ń gbá àwẹ̀ fún ọba tó ṣépè ẹ bá lọ́rùn yẹn làwẹ̀ ẹ bá lọ́yọ̀ lẹ́ bá rẹ̀ kò ní dá bàbá yẹn bá tó ń ṣe é lónìí àbàbà ní tó dàgbà léyìí ẹ wá lọ bọ́ọ̀lù ọ̀hún ní kẹfì lóní kápákápá. ìjẹ́mọ̀ tí èyí bá sọ̀rọ̀ làǹgbá rẹ̀ fún sáà máa já ń kọ̀ rẹ̀ tá làǹgbá fún Allah à ń gba àwẹ̀ tọ́ àtàlélà àbí tẹ̀lá ọlọ́run. torí náà tá a bá tún wá fẹ́ ṣèjọsìn tá a ní ká ṣèjọsìn fún Allah olóògbòdo lọ́ha rọ́bì wa rọ́bà kan ẹ mọ̀ sí ẹlòmíì o ẹ sìn èmi ọlọ́ọ̀ ọlọ́run yìí náà lọ́ba tó dé mi Jésù òun lọ́dẹ̀ yìí tí mo sì wá sí fún ìyẹn là ń pè ní tàwọ̀hídùl uluhiyya yẹ́n bá ti tawhidul òun ni tawhidul ìbáadà ọlọ́run nìkan la gbọ́dọ̀ máa sìn òun ló ń ṣe jẹ ẹ̀mú òun ló lè jí wa òun ló lè pa wá òun ló fa lọ́pọlọ òun gbogbo òun ló ń já sùn ìlú ń jájú òun ní ń dáyàn òun ní ń pààyàn òun ní ń fúnni lágbèéga òun ní rẹ nílẹ̀ òun gbogbo oríṣiríṣi ìtayẹ pọ̀ lára ọlọ́run anabi isa alayhi salam ẹ má sìn èmi jésù èmi làwọn kírísítẹ́nì ń ṣe lónìí lórúkọ jésù agbára ẹ̀jẹ̀ jésù bàbá wa ọlọ́run bá wà ẹ̀sìn tí kírísítẹ́nì ọba yìí sọ̀rọ̀ ṣẹ́jú mẹ́wàá yóò ti wí jésù bíi twenty times. jama ẹ wo èrò táwa ń tu ta ló lè sọ fún a máa dá akọ jù náà ló sẹ́yìn máa. Allahu akbar jẹ́mọ́ ta ló wà ńbẹ̀ ta ló wà ní ọgbà náà ọlọ́run ni Allahu akbar sami'a Allahu sami'a Allahu liman hamida rọ̀bàná rọ́bù ọlọ́run náà níjà lọ́run náà ní rọ́bù rọ̀bàná wàlákàlẹ̀ hàmójú ẹ lọ gbogbo tọ́pọ̀ lọ òyìnbó tàlàdá kọ́mẹ̀tì náà ìbọ̀yẹ̀ ti rí Muhammadu Akibaru sẹ̀míà Muhammadu limani asalatulahu so orí ni pé ànábì mẹni tí ń sàṣàlátù fún <laughs> àwọn òsànábì wa Muhammadu sallallahu alaihi wasallam jẹ́wọ́n àtàlà ń sè ọlọ́run tó dáná bí jẹ́wọ́n àtàlà ń sẹ̀sẹ̀ ọlọ́ọ̀tọ́ dábàá ni tọ́ dábàá ni lóbi wa Muhammad ọlọ́run adúgbẹ́ tó ṣe wá mùsùlùmí o àpadà sí ibú táàfì dìgbè fèrè ọlọ́run ẹjọ́ tọ́ sí wa inú àsìkò gbígbàdúrà làwà ìfọ́rù tó bọ̀ ọlọ́run abẹ́ ọ ní o ó kọ wa tó bá jẹ́ pàrọ̀ olórí ibú lọ́wọ́ ọlọ́run bá ní fẹ́ lọ bí olórí rẹ o kọ́ wá wà bẹ́ẹ̀ lọ láéláé tó yẹ pàrọ̀ olórí rẹ náà lọ́wọ́ ọlọ́run jẹ́ wà bẹ́ẹ̀ mọ́jọ́ lọ bí tó lórí ibú ah ẹni tí bá ń sin lọ́run lórí rẹ̀ ẹni tí ń kírun tí ń gbààwẹ̀ bá a ṣe ń gbààwẹ̀ campus lẹ́sìn tí mo wà àìmọye ọ̀dọ́ mùsùlùmí tí ó lè gbààwẹ̀ torí àwọn girlfriend yẹn tí wọ́n jọ máa ṣe rádaràda má jẹ́ yín owó tí fẹ́ẹ́ ti tiẹ̀ ọlọ́run ní kí wọ́n máa wò ọlọ́run tó gbààwẹ̀ fún àdúgbẹ́ fọlọ́. àdébìyẹn sáré sálà ó ní wùdú lọ́ọ́ ẹ má sì rí jésù ọlọ́wọ́ bá yín ọlọ́wọ́ bá mi ní ẹ̀sìn o ìnáwó máa ń yún ṣíríkì bíi ńlá àtọ́bọ́ sínú mọ́sálà mi ká tó bọ́ sínú ọ̀rọ̀ ṣíríkù sẹ́ẹ̀rí ọ̀rọ̀ kúfúrú tí mo parí ìkọ́tọ́lọ́ ìjẹ́kẹ̀fẹ̀ gbogbo ẹ̀ ń tọ́bẹ̀ ilé sí káfíìrì kò látúnṣe mọ́ ẹ̀já máa ṣe sàárà fún un bàbá yín ìjọ àtẹ̀wọ́ ló kù sí ẹ̀yin ọbìmọ mẹ́fà ẹ̀yin méjì ẹ jẹ́ muslim ọ̀dọ̀ àwọn tó wá jẹ́ bọ̀dá yín tó jẹ́ kẹfìrì lọ́wọ́ àwọn wá gbé lọ tọ́ọ̀tù mi lọ́wọ́ kù sí ẹ wá lẹ fẹ́ ṣàdúrà ọdún kìíní ọdọọdún ẹ máa ṣàdúrà ẹgbẹ́ bọ́ òògùn fún bàbá yín ẹ̀kọ́ mọ́sálásí yóò tọ́ra nù náà lẹ́yìnà wúmọ́ tàkà fíra sẹ́rẹ́ tó bá ti lè kú sí kéfìrí ọ̀rọ̀ rẹ̀ látúnṣe mọ̀nàfíìkì ọ̀rọ̀ ẹ̀ látúnṣe mùsùlùmí ọ̀rọ̀ ẹ̀ látúnṣe ṣùgbọ́n tọ́bẹ̀ ilé kú sí kéfìrí àáfà ó sọ̀rọ̀ ìwà ayérayé gbogbo ẹ̀yin ọmọ tóbi yín bá jẹ́ Christians ẹ dáadáa pẹ̀lú wọn pẹ̀lú kódà òbí yín jẹ́lẹ́bọ̀ọ́ ní máa ń sọ̀rọ̀ méjì ní máa ń sọ̀kè ìbàdàn ọ máa ń sọ̀sùn òṣogbo òun náà yẹ ọlọ́sùn wàhálà ẹ̀ ṣe dáadáa sí yankó fìgbà sílámù ẹ̀dẹ̀ máa ṣàdúrà ọmọdé ọ̀nà làwà yìí ẹ̀tún bẹ̀ lọ́hùn bábù rírà sí bẹ̀ lọ́hùn tọ́lọ́ ní kí ààrẹ bá gbogbo àwọn tí ó jẹ́ pé ọmọ dáadáa lọ́mọ táwọn òbí wọn jẹ́ kéfèrè tí wọ́n ń gbìyànjú tó ń bẹ lọ́kọ́ bí wọ́n ní mùsùlùmí àwọn tó bí wá jẹ́ mùsùlùmí ọlọ́mọ yẹn wọ́n dìbò ìfẹ́ anábìwá yín sálàm ó ní ọlọ́run ọba tèmi jésù àtọlọ́run tó dá yín ọba ọ̀kan ṣoṣo ìlà anwa ìdá ọba tí ò gbé méjì òun náà ní kẹ́ ẹ máa jọ́sìn fún o ìnáwó máa ṣeré kébé la fákọ̀dé àrọ̀mọ́ àlẹ́ yìí jàǹnà. ومأواهن وما للظالمين من أنصار àwa bọ́ síbi ọ̀rọ̀ ṣíríkù jẹ́wọ́ ọ̀rọ̀ kí ni mo bẹ̀ o ìnáwó máa ń ṣíríkì bílà ọ̀rọ̀ ṣíríkù yìí mo ní àwọn pọ́ìntì tó lé ní mẹ́wàá bí tí mo fẹ́ sọ. So mo ń wo bí màá ṣe sọ àlẹ́ sọ lónìí o a parí tẹ̀sí láìpẹ́ ṣùgbọ́n máa sọ díẹ̀ bẹ́ẹ̀ máa sọ díẹ̀ bẹ́ẹ̀ jama kí mo ní máa ṣe ọlọ́run bá sọ fún wa innahu man yushrik billah faqad harrama Allahu alayhi al-jannata wa ma'wahu an-nar wa ma lil-zalimin. من أنصار جماعة Ànábì Ìsá wá ń sọ fún àwọn èèyàn rẹ̀ lẹ́yìn tó tọ́ máa pé Ọlọ́run ni ẹ sìn ẹ má sìn mí ó wá fẹ́ sọ ìdájọ́ fún wọn Ọlọ́run wá gbé wá nínú Suratul Maida Ọlọ́run tó wá lo tàwùkì àwọn emphatic particle inna surely indeed certainly ọlọ́run ní dájúdájú man yushiriki billah ẹni tó bá jẹ́ pé he associates partners with Allah ẹ má ṣe mistake ó kírun ó ń sin lọ́hùn ṣùgbọ́n tó mú nǹkan míì fún ọlọ́run ó ní nǹkan míì in addition to Allah torí àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ mushrikun àníwá al-mushrikun àníwá àwọn ẹlẹ́bọ náà pín sóríṣiríṣi mi ìfẹ́ sọ̀rọ̀ lọ abala tàwọn ìdìní kúfúrú ṣíríkù odidi tọ́pìkì ni torí pé kúfúrú gan pín ṣùgbọ́n mi ìfẹ́ lọ bẹ̀yẹn. ṣé ẹ wá rí ṣíríkù innahu man yushriku billah ẹni tó bá jẹ́ pé a ń kírun àjọ ń gbààwẹ̀ sísá ìlú Islam ni ó ń lò jáàbù ó tún lọ lé baba aláwo ó ń lọ sògùn fẹ́ràn sí boyfriend yẹ jẹ́wọ́ sọ́yà bí o ó ń lọ fi nǹkan síbi abẹ́ ẹ̀rọ ó ń fi nǹkan sínú àdé àgbọn kúlúsọ kúlúsọ ọfẹ sófò sọ yìí yóò ti akọkọ fọ èyí yóò wọ sòrò wọn ẹ̀yìn àti mújẹ apá àtẹ̀lọ́jú róòrò ọ̀yẹ̀là bá a fọ́mọ lójú àríran ọ̀yẹ̀là lónìí ẹ̀ máa ń gbé wá fún mi gàdàdà yọ̀bà máa ṣe bálabàlà gbogbo ẹni tó bí ilé mú nǹkan míì pẹ̀lú ọlọ́run ó tún sin nǹkan míì lẹ́yìn ọlọ́run àwọn ọ̀nà tó wá lè gbà rí bẹ́ẹ̀ máa sọ díẹ̀ bẹ́ẹ̀ fàkọ́dẹ̀ harramallahu alayhi aljannata ọlọ́ọ̀ni dájúdájú àlùjànnà dára àmọ̀ òníwá àlùjànnà láíláí wà máa wá wú náà gbogbo ẹni tó bèè lè kú lẹ́lẹ́bọ torí pé téèyàn bá jẹ́ lẹ́bọ tó bá túbá láyé ọlọ́run foríjì gbogbo àwọn ọmọ orúkọ náà lè kà tọ́ ẹlẹ́bọ ni wọ́n tẹ́lẹ̀ wọ́n dẹ̀ túbá ọmọ orúkọ wa di nàmbà tù nínú ìjọ wa yìí tá a bá ti yọ ànábì wa Muhammad sallam namba one tó lóore jù lọ́dọ̀ Abubakar namba two Umaru ẹnu àwọn àfáàlù súnà na lórí méjèèjì. Umaru pé wá jẹ́ nàmbà two tó lóore jù ẹlẹ́gbọ́n ní tẹ́lẹ̀ Umaru gan máa ń pé ló fi pa wálé àázà náà lọ́wọ́ wàkúlàmọ́ nábùtẹ̀gílé ìsáta ángẹ́rìlì ìsìláàmì àdálànàlá tó bá ti lè di pa tó ń wáyì pẹ̀lú nǹkan míì tó yàtọ̀ sí islam ọlọ́wọ́ yẹpẹrẹ wa ọlọ́wọ́ máa pa wa lé pẹ̀lú islam àti súnà jama téèyàn bá túbá ọlọ́run forí ìtumọ̀ téèyàn bá kú lẹ́lẹ́bọ̀ òní solution yọ̀ọ̀rọ̀ àánú ni o. torí pé kọ̀dẹ̀ harroma dájúdájú tàwọ́kìdì látúnú ẹ mọ̀ sí èrèjì ó ń tọ̀ ọ̀rọ̀ ni kò sì ní jẹun náà. ẹ wá já wo wa ẹjẹ tún wa máa lè dọ́ọ̀lì mìíràn mìíràn à ń sọ dọ́ọ̀lì mìíràn bẹ́ẹ̀ ṣe ráwọn ẹlẹ́bọ bá mú nǹkan mi pẹ̀lú ọlọ́run wọ́n sáàbò sí sọ́lọ́ mi kò sẹ́ni tí ó ràn wọ́n lọ́wọ́ tó bá dijọ́ mi they will be jobless useless powerless. gbogbo àwọn tó ẹ̀rọ pé èèyàn ńlá ni wọ́n láyé wallahi they will be powerless and useless in the hereafter. wọ́n ó di ọ̀lẹ wọ́n ó dẹni tí ọ̀la sùn sí. àwa tó wá rò pa àlòwó lọ láyé àwa láwàá dẹni tó bá wá ni ọlọ́run wọ́n jẹ́ alutawhid ọjẹ́ tọ́gbọ́ ọlọ́run lọ́kàn ìwọ ọmọ ṣẹ́gbọ́ àfa òtó wá jẹ́ trilonia congratulations bíi bàbá bàbá tó kún jù oníta lọ sí símọ́ọ̀dì náà bàbá wo ni wọn bàbá dáńtàtà abẹ́ ìgbọ́lá ìgbẹ́ ìtókù pọ́pá tó fi lẹ̀ ó lé ní forty trillion bàbá yẹn wọ́n lè tàṣọ́lẹ̀ Mádínà wọn lọ sí bàbá sí Saudi Arabia gba bàbá wọlé lẹ́ẹ̀kan náà torí mùsùlùmí ń ta wàhálì ìdìbò ọ̀sẹ̀ bọ̀ kò ó ṣe lówó lọ́tọ̀ kò mú nǹkan ìwọ́n tó wá jó lọ́sí kò tó wá ṣe bọ̀ ọ́ta fún ọ̀dà olùsí òfò ní ọ́ olówó lọ́bí dáńtàtà ò lè sí ọ́ sí màjínà kódà ò lè sí ọ́ sí tẹ mùsùlùmí tó bá dáa ẹsẹ̀ kọ́tà òfò ni wọ́n ṣe ọ́ sí kò tó wá mú nǹkan mí mọ́ lọ ẹ wúrú àwọn ètò kú sọ́nà òjì ju onílọ́nà wọ́n yà sí wọ́n síbi ẹsẹ̀ gọ́tà níbi àgbàrá wọn níbi ìgbẹ́ngá tó ti dáa jù àwọn ìjàmbá sálángárì wọ́n tó jẹ bàbá láyà lọ́dọ̀ ọ̀nà ẹlẹ́bọ̀ so wà má lè gọ́ọ̀lì mìíràn mìíràn sọ ẹ bá ti jẹ́ alábòsí sọ́nà ẹlẹ́bọ̀ lọ ìyẹn ni àyà tí wọ́n fi tú àyà ìyẹn ni tó fi tú àyà sọ́rọ́ tó lùkù mọ́ iná ṣíríkà làwùjọ mọ náà ọtí iná ṣíríkà ẹni tó bẹ ilé mú nǹkan mi mọ lọ́wọ́ àbùsí tó le jù ẹ bá ti lè ṣe lọ́wọ́ tó ń ṣe nǹkan mi àbí kò tiẹ̀ sí lọ rárá nǹkan mi ló ń sìn bàbá ńlá alábòsí ọlọ́ńdọ̀ ó ń fún ọ látẹ́gùn ó ń fún ọ lóúnjẹ ó ń fún ọ lómi omi atẹ́gùn rẹ̀ ewu breathe in ẹ̀ẹ́sì ní ìbúrídà àbọ̀ akẹ́sọ́ lè bù ọ̀fẹ́ lọ́rùn ọ̀sánwó ni ẹ̀jẹ̀ àdúgbẹ́ kọ́lọ́kásẹ̀ alhamdulillah ní ìparí lónìí ayé ẹ̀yọ kan àti ìparí òun nìkan là ń gbìyànjú àti tú àáfàá ní ká lè wá mọ àwọn nǹkan tí ẹ bọ́ kó sínú mọ̀gọ́ irú ṣíríkì jẹ́bọ̀ kí mo pè é kí mo pè é o a lè wo bíi márùn-ún sí mẹ́wàá alákọ̀ọ́kọ́ nínú tí ẹbọ kú sínú ibadatul awfa ibadatul wàlà asnam wàtọ̀wàgid ká máa sin nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run ká máa sin òòṣà irú àwọn tó ń sin Ṣàngó ẹni tó ń se irin ẹni tó ń sin obì ẹni tó ń sin omi ẹni tó ń sin ẹja ẹni tó ń sin màálù ẹni tó ń sin ògèdègbè àti gbogbo táwọn èèyàn ń sin. àwọn èèyàn ń sin èrè èrè tó jẹ́ pàwọn yẹn wọ́n káàfù ẹ̀ sí gidi tí ò lẹ́nu téèyàn lè fi dáná tẹ́ẹ̀ dá kẹrosínì sínú èsì tẹ́ẹ̀ fi bu ẹran túnú àwẹ̀ àáfàá ní ká máa sin òòṣà sìgìdì igi ire odò àti gbogbo nǹkan mẹ́ta àwọn èèyàn ṣírìkù ni ẹ mọ̀ bí àdánwò wa wà a rí mùsùlùmí tóun náà ní èrè nínú yàrá ọba tí ń lọ bí sẹ́yìn ọ̀lọ́ fi àwọn kan jọ ẹ̀ jọ ẹ̀ jọ ẹ̀ ẹ̀mẹ́ta ní òsèlè jẹ́ lọ́rẹ́ jẹ́ bọ́ọ̀rù gbogbo ẹni tó bá ní èrè sìgìdì kankan tó ń gbọ́ náà lé tó bá kú sórí ẹ̀ ó ṣòfò ẹlẹ́kejì àdábòhù ìgéèrè là jàmá kí la pè é jàmá la pè é àdábòhù ìgéèrè là. kéèyàn máa pa ẹran àbí padìẹ àbí pa ẹ̀jẹ̀ ẹlẹ̀ fún tó yàtọ̀ sọ́lọ́ kódà kó jẹ́ ẹ̀sìn èèyàn kẹpa èèyàn lẹ́lẹ́gbọ́ láti sọ gbogbo ẹ̀tọ́ lóun fẹ́ bọ́ ṣàdúrà kan ẹ̀ẹ́ tàjẹ̀ ẹlẹ̀ fura ṣàdúrà kìí ṣe àdúrà pẹ̀lú ọlọ́run èèyàn lè ṣàdúrà fún mi tó bá wù mí bẹ́ẹ̀ sọ́dá kọ́ mo lè pa màálù mo lè para kùn mí ìwọ kọ́ ló sọ fún mi pàdùn àfẹ́ mọ̀jẹ̀ àdúrà rẹ wo ní mọ̀jẹ̀ àǹjẹ̀nu lọ́fẹ́ mọ̀jẹ̀ nù ajẹ́pọ̀ ọkọ̀ àǹjẹ̀nu wọn bọ̀ fà wẹ́rẹ̀ àdúrà fẹ́ ọ̀pọ̀lọpọ̀ làwọn táwọn gbà sàdúrà nílẹ̀ Yorùbá gan ní pọ́blẹ́mù àwọn ẹnu fúnra wọn mọ̀ pé Yorùbá àwọn ó di mélòó bá wọn gbogbo ẹni tó bí ilé pa nǹkan fún tó yàtọ̀ sí ọlọ́run onítọ̀hún sórí ẹlẹ́kẹta ìbádátùlù kubur wàlà amuwaat kéèyàn máa ṣe sàárè àbókù kéèyàn máa ṣe kí mo o àbíkéde o àbókù. gbogbo ẹni tó bá ti jẹ́ pé ibi sàárè yóò máa wá tàwáàfù níbàdàn tí mo ti ń sọrọ yìí sàárè ṣéwù kan bẹ ń bàdàn ẹ sanwó ní kẹ́ ẹ tó lè ṣe tàwáàfù àwọn èèyàn lọ ṣàdúrà ń bẹ wọ́n wá ṣe tàwáàfù ráńdì ọlọ́run ti ń bó bá náà àwọn àwọn náà ọjà dáwà tawhid ó ti ń dọ́dọ̀ àwọn èèyàn ṣùgbọ́n báwọn kan ṣe ń lajú làwọn kan tó ń bọ̀ táwọn tó ń kó sínú tàkùté wọ́n ń kó sínú trap àì máa ń lọ ṣe sàárè àì máa ń lọ tọrọ nǹkan lọ́wọ́ òkú òkú tó wà náà sàárè ó nídìí ìwà àlàyé ìwà àlàyé ò nídìí òkú a nídìí òkú lọ́nà zero point zero point zero point zero point zero point one ìwọ onídìí òkú òkú ò lè jẹ́ ọ́ dáa fún ọ kò lè má jẹ́ ọ̀sá ìdáa fún ọ òkú ò lè jẹ́ bí ọkọ òkú ò lè jẹ́ ọ̀páàsì kò lè fún ọlọ́mọ kò lè ra mọ́tò fún kò lè rán ọlọ́mọ kà ṣùgbọ́n wọ́n lè sorí ire fún ọkẹ̀ lọ bí sàárè dádì ẹ̀ tó kú وبصدوا السلام عليكم على الديار من المسلمين والمؤمنين ويرحم الله المستخدمين منا ومنكم وإنا إن شاء الله بكم لاحقون نسأل الله لنا ولكم العافية أنتم لنا سلف ونحن لكم تبعون làwọn la tahrimuna ajra wàlá tó di lánà bá àwọn ọmọ ìfúrẹ́lẹ̀ mọ́ta ní mùsùlùmí. ládùn sì máa bá wọn òkú yẹn wọ́n máa tún mara wọn lọ́ọ̀dẹ pé wọ́n bá mú tèmi bẹ́ẹ̀. òkú nídìí àwa àwọn òṣè kiri àwọn onídìí òkú. ìwọ wa ń lọ ṣe sàárè ọwọ́ ń tà wá àbọ̀ wá jókòó ọwọ́ ń ka yàásì. bàbá mi máa sùn lọ́rùn òkú abiyamọ èsùn ìka burúkú ni ọ́ bàbá rẹ̀ ò sùn láyé kó tó máa sùn nù sàárè kọ́ lajúlẹ̀ nù sàárè ìdíjọ́ gbèǹde kórí ó tó máa fọ́ nù sàárè sórí pé ká ọmọ burúkú ni ọba àì máa lọ bí sàárè yòòbó nìkan lọ bí ojú orí tọrọ ọmọ mi bá ń dàrú wọn nìkan lọ bí sàárè bàbá mi ọmọ rẹ ń dààmú ṣàánú mi ṣírù níjọ́ tó o bá ṣe bẹ́ẹ̀ odò lórí ikú ayérayé tó o bẹ́ẹ̀ lè kú lásìkò ọ̀rọ̀ àánú náà àbọ́mọ kan wá ọmọ ó ṣe nìka obìnrin ó ṣe wẹ́dí kọ̀bárọ́mọ ọdún kìíní ọdún kẹwàá ńlá ni àwọn ẹjẹ́ ọlọ́bí ojú orí bàbá bóyá lápẹ̀rẹ̀ bóyá ọmọ àbàdàn ni ọwọ́ alọ́kọ sí Port Harcourt ni ọlọ́kọ Kano àwa ni ó dé bàdàn ọlọ́jú orí sàárè bàbá àdúrà ó lè jẹ́ pásìkò tó lọ́n fẹ́ fún ọlọ́mọ ti tó àsìkò ńlọ́wà wá bí sàárì ọba tọrọ wà láì ó lè jẹ́ bó sùn ló lòyún èsù gbọ́ ọmú ta lọ́gbọ́ ọmú ta lọ́gbọ́ ọmú jẹ̀mọ́ èsù ọlọ́mọ jésù ọba wa ẹjẹ́ àdúgbò ìlọ́dì ibi tá a ti sọ́ọ̀pù ni mọ̀gán irú ṣe mo ṣẹ̀ṣẹ̀ sọ mẹ́ta ni mélòó mo ti sọ ọ́ kí la lákọ̀ọ́kọ́ mímọ sin òòṣà ère sìgìdì odò omi àti gbogbo nǹkan mìíràn táwọn èèyàn ń sìn lẹ́yìn ọlọ́run ìyẹn lápá lákọ̀ọ́kọ́ kí la fẹ́lẹ́ kejì pípa ẹran fún nǹkan mìíràn lẹ́yìn ta ni lẹ́yìn ọlọ́run kí la fẹ́lẹ́ kẹta mímọ sin sáré ó tó bíi mẹ́wàá o àwọn tẹ́gbọ̀n pé ẹbọ lélẹ̀ màá tún sọ bíi márùn sí méje sí lọ́la abẹ́lọ́ ọlọ́run sọ ẹ̀kọ́ lánàá torí náà àwọn àyà tá à ń tu àwọn àyà tàwíìdì ni o àyà kìlọ̀ bí tàwíìdì ọ̀rọ̀ ìmánì ọ̀rọ̀ àkìídà ọ̀rọ̀ tá a fi sórí rẹ̀ ayàtọ̀ ọlọ́run àbẹ̀ ọjà sórí rẹ̀ ayàtọ̀ wọn ọlọ́jà kúrú sórí òdodo wọn jẹ́ àkúrú sí kéfì subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant asalamu alaykum wa rahmatullahi wa barakatuh.